Don't let me hate o. Let, let, let, quickly go to school on time. Láti mọ́ létí ní àárọ̀ kùtùkùtù jọ Monday. Ah. Come on, come on fit. Ah. Èwo ni Florence Florence gbogbo ará àdúgbò ló mọ orúkọ olúwẹ̀. Bàdé eh. school náà gbogbo students pátápátá ló mọ tí mò ń jẹ́. Orúkọ ọmọ mi ò ṣe fi pè mí. Má pa mí o, má pa mí fáwọn ọmọ mi o. Ah, Kí ló dé? Florence Florence aráàlú kó rẹ̀ sí. ẹ gbọ́ ọlọ́jọ́ láàárọ̀ láàárọ̀ kùkùtù monday ọ̀tí ìjáde táìmù tó ti mọ̀ pátá assembly ẹ the assembly is there. ó kùnà owó mi ò ní tilẹ̀kùn nù lé. come on woman woman woman ah. Aha. Mm. Oh. Thank you. Good morning. thank, thank you, Kumande. How are you? How are you? Ah, no, no, no, leave me. Go, go, go. Don't worry. Don't worry. Hey, ah, Florence. Yeah. Collect oh, yeah, gba bag rẹ. Hey, eh, yeah, gbé bag fún, gbé gbé bag fún. At this time supposed to be in assembly. Collect your bag. Yeah, go to assembly. Go, go to assembly. Go to assembly. Ah, ah stop that. Now why are you beating her? Leg like that. Get your class but your uh, assembly. Come on. At this time, there's supposed to be an assembly. Àṣetá ọ̀fẹ́ máa gbé báàgì fọmọ náà. Ẹ kùnà wo. Àwọn ọmọ tí o ti lọ skul dédé. Irọ́ ó burú jù kọ́ mọ́ bá mi gba Good morning. Good morning, sir. How are you? Uh, well, and it's your job dùn tí ojú rẹ̀ bá sì ń i pé a ní àwọn àjòjì ní àárín wa we have new cappers ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́. cappers come forward. Mr. Principal, excuse me, please. It's not cappers, they are coppers, not kappa. Agbabiaka. Yes, sir. Agbabiaka. Mr. Principal, you down. better be careful. Ah, oh my God. You better be careful there is nothing like better it's better principal excuse me sir ẹ jọ̀ọ́ ṣé ra ọmọ yìí sì yọ nǹkan já òyìnbó burúkú náà jọ bọ́ sí wọn lórí ẹ máa máa yọ gbọ́dọ̀ dín kékeré máa ní stroke lẹ́nu please. agbábí àká so ọgbọ́n òyìnbó ló jẹ́ kó ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ ní PAC tó bá yẹ kó o bá gbóyìnbó ni you suppose to be teaching a better course. Uh, sorry VP Yes. And you, you, and you, uh, they will be under you. Step back. You and you, uh, they will be with you, be helping them with their with your cause. Ah, come here. A round of applause for her. Uh, what is your name? My name is Chukuma Rejoicer. Chukuma? Ah, let me, uh, you, you are not ASA eh, Yoruba, no, are you? I'm from the East, I'm from Enugu, sir. It's a Nigerian. Ah, they might discriminate, principal. Why are you doing this? Agbabiaka. Ah. You know, I intentionally not put Mr. in your name. That's why I said Agbabiaka. Agbabiaka, you will vanish eh? from this school. You will vanish. <laughs> um, you are taking a CAC. Ah. Yes, sir. There is nothing like CAC. Ah, eh, but beni Kerubu. CRK. Sorry, uh, CRK or CAC, whatever. CRK. See me in my office. Uh, I have some textbook that can eh, help uh, you. Excuse me, Mr. Principal. Uh, she can't come to your office. Hello. She can't come to your office. Ah ah, kí ló dé? Agbabi Aka. Ẹ má wọrí màá No. Gbogbo textbook ẹ bá mi kó fún Don't come to my office. Uh, don't come. Don't come to my office at don't, all. Don't at come. all. Obìnrin mind come. you. There's nothing like principal. It's principle. I am a principal. Principal. um, <laughs> principal ẹ̀ jẹ́ kò sí ní jẹ́ principal. VP hierarchies, uh, malim or Tisa, whatever. Uh. Coordinate the assembly. Uh, the rest, ah. you can go uh, follow uh, the ministers. Minister and principal. kí ló dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ kàn ń náwó kí bẹ́ẹ̀ tó ní partial stroke ẹ ẹ dẹ̀ ń bá àmọ́ ẹ̀sọ́ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ anyway ṣe ẹ máa bá gba gbogbo textbook tó bá fẹ́ gbà ṣe gbọ́ sà. if you come to my office Agbabiaka you will not live well you will not live well If you come to my office, you will vanish. You will vanish. Agbabiaka, you will vanish. Take over the assembly. Uh, no, Ebani overthrew the assembly. Principal, certificate ìtàlẹ́bí ń ṣiṣẹ́ gan-an. In fact, school authority gbọ́dọ̀ rí sọ́rọ̀ yìí. Ah ah. Bambangara iye iye iye gati gati gati gati jagbajagba jagbajagba. Ẹ who is there? Rejoice ni sir. Oh, uh, ah, coming. Come Ah, Kaparija. Good afternoon, sir. Ah, you are here? Yes, sir. Oh, yeah. Sit down, sit down, sit down. Thank you, sir. Oh. Eh. Sorry, office. Ajonini. Anytime you want to come to this office, you don't need to knock the door. Enter. It is your office. And um, eh, Kaparija Okay. Um, sir, um, nítorí textbook tẹ́lẹ̀ fẹ́ fún mi mo ṣe wá sá. oh oh oh oh uh, uh, the textbook. yes sir. oh yes. Uh, come. Uh. Ah. rejoice ẹ sọ mi èké mọ́ ah, ọmọ tó ń pè lágùnbánirọ̀ let me explain it for you agun something that you climb raw something that will be you know fẹlẹfẹlẹ you understand jẹ́ kí n gun ọkọ ọ̀rọ̀ kí n gun ọkọ ọ̀rọ̀ má fojú arúgbó wò mí eégún sì ń bẹ lára mi wo i'm a species of a monkey egun ọ̀bọ̀rọ̀ ọlọ́run fi dá mi n bá gùn ọ́ we do every monkey style whatever style what are you doing like this. So, ah ah kapad. Uh, um, so uh, kapad Joyce um, as we are talking uh, you take care. hello kapad. Good afternoon, Afternoon. Please excuse us. Okay, ma'am. Yes, ma'am. Alright. Take uh, care. Ah, okay, sir. Right. Thank you, sir. Thank, Thank you, ma'am. Um. mm. <laughs> Baba Dana. Ìyá Kutọ́nù. Hmm. Baba Dana. Ìyá Mali. Ó máa tó tẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣé lẹ́ni kan ṣoṣo tọmọ yìí ṣẹ̀ṣẹ̀ dé náà ló ti yẹ kó o pè sákàtà kó o máa dá a bá sọ̀rọ̀ nínú ọ́fíìsì gbogbo àwọn tí wọ́n jọ dé tó jẹ́ kọ́pàṣẹ ẹgbẹ́ wa ń bẹ o ò pè kankan òun nìkan bòròró yìí nìkan lórí pé wọ́n nulẹ̀ aláìní tìjú oníkíní kò ní break. ẹ Florence mm-hmm. ó sì fẹ́ tara mi sẹ́ lọ ah, ẹsẹ̀ wà nínú pé kí n fẹ́ ràn yàn lọ́wọ́ lọ́nà o. ìbáwọ̀ exercise book àtàwọn textbook tí mo lọ kò ní kú màá sí high school mo ní kí n kọ́ nígbà tí ó wúlò fún mi mọ́. Ah, ah, ẹ gbà mí èmi ò mọ̀ yí pé àwọn textbooks tó ń lò ní Ghana ó yàtọ̀ sí ilé ìta ń lò níbí ṣó mọ̀ pé orí mi ò pé mi ò tẹ̀ gba school kọjá mi ò kàwé rárá ah. aláìníròònú ni ẹ òpònú ni ẹ ẹ Ọlọ́run má jẹ́ kó o fàyà kó nǹkan tí ò yẹ kó o kó lórí obìnrin bá a ṣe ń kọ́ fún ẹ bẹ́ẹ̀ ló ń parẹ́ wọ́n fi ṣí ẹ nìyí ìwọ òpónú aláìníró lọ. ẹ eh, Florence jẹ́ ń gungi ọ̀sìn tọkàn jẹ́ ń gungi kí n jábọ́. she cut me oh she cut me ah something that happen palpating arranging everything that oh my God um, rejoicing okay anyway we still meet ourselves in Ghana. Florence àwẹ̀. Ah, oh. no be juju be this o oh. why you gonna do like this oh? baba ngana principle by excellence ọgbọ́n àgbọn. ẹ wá ẹ náà ni o. Ah, ẹ pẹ̀lẹ́ ṣàlàáfíà ni. bẹ́ẹ̀ ó mà pẹ́ yín lónìí kí ló dé. a tètè rí mọ́tò ní sá. ẹ ó dà ẹ eh, kò sí kò sí wàhálà ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ẹ eh, eh, à irọ́ àà pàlẹ̀kùn wá dúdé ẹ lọ jókòó sẹ́yìn kẹjọ kẹsẹ kẹsẹ kẹsẹ kínní ẹ fọkàn balẹ̀ ẹ ṣé ó ti yé yín. ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ àwa náà rí i àwa náà rìn arìn arìn afẹ́ ẹsẹ̀ wa fẹ́ gbó kó tó di pé kínní. ṣé fọkàn balẹ̀ wọ́n máa gbé yín débẹ̀ dé skul yín nìsín ọlá àṣàánú wa mo tẹ̀ láìkí irun tí ọmọbìnrin yìí dì ṣé irú irun wo lẹ́yìn dì yìí nìsín kí lorúkọ irun tó di yẹn bírèèdì ni àyẹn náà dá àyẹn náà dá àyẹn náà dá ẹ ṣàfọkàn balẹ̀ ẹ fọkàn kò sí wàhálà a gbé yín débẹ̀. ẹ ẹ yìí mo mọ̀ pé wọn náà lọ́ọ́ dájà lẹ́jọ́ at the cast of the fight. no i'm on my own i'm not the cause of the fight o oh. i'm not the cause of the fight. ẹ ẹ ìwọ kọ́ àbí what is this on your hair what is this. My Eh? My hair. This is your hair. Yes. yeah. This is your hair. Yes. Problem ẹ̀yọ̀ kan tí mo ní pẹ̀lú VP nu. She just allow you people to be doing anyhow. On the assembly, I see you people, I just keep quiet. I don't want to talk. I just leave you people. See, start from next week. I come with scissors and blade. Ẹ máa dán orí fún gbogbo yín. If you go to Ghana, you know what they call pololo. No, you go to Ghana, they call pololo. Last king, àtọkùnrin, àtobìnrin, both àgẹ́ and both. Ẹ máa dán orí. We be doing pololo. You hear me? Yes, sir. Um, you say you are the cast of the fight, abi? Ah, rárá èmi kọ́ o. You are not the cast. Bẹ́ẹ̀. So how come? Why you people? Why are you fighting? Ẹgbẹ́ mi ló ń jókòó sí o, mo wá lọ tọ̀. Ìgbà tí màá fi dé, ó ti jókòó sẹ́gbẹ̀ẹ́, mo wá ní kó dìde ìgbèlà tí wàá ń ẹ̀tún ọmọ tó wà lẹ́sẹ̀ stiri ọ̀ lè ṣe bò wá ẹsẹ̀ stiri ọ̀ lè ṣe and you come here what is this what is it what is what what is this come come come rest your rest your head what is it eh he goat he goat he goat you are he goat say he goat he goat this goatee ṣé wàá go what goatee goatee goatee mẹ́ẹ̀ ẹran ni ọ́ ẹran ọwọ́ à secondary school ọ̀nkónú gbọ̀n ọ̀tún ṣe style Eh? mo wà ní twenty five years nígbà tí mo wà ní Kumasi high school eighteen nírùngbọ̀n i clock forty two ní tó nírùngbọ̀n ọ wà ní ss three ọ̀tún kónúgbọ̀n what if uh, you get to invest in na Osama bin Laden abi ọ̀dọ̀ nonsense and ah, what is this you what is this what is this yes. it is ẹ it is ẹ ọba ṣe é sínú ọ̀n fi ọṣẹ sínú yàdùn ṣàǹpọ̀ àbẹ́ yàdùn ṣàǹpọ̀ yàdùn ṣàǹpọ̀ yàdùn ṣàǹpọ̀ yàdùn ṣàǹpọ̀ if not because of say ministry sọ pé ká mọ̀ mọ̀ náà yín ẹ̀ ń bá dí pẹ̀lú yín ẹ̀ ń fi yàgẹ́ yín rèé rèé àwọn ministry ní ká mọ̀ lu àwọn ọmọ mọ́ but you know what I'll deal with you slightly I say what. slightly slightly eh? slightly slightly slightly I'll deal with you and ah, slight. all right come here touch your toe. on your toe on your toe on your toe and what is it. Eh? Is it is that Basha? You said Basha. Is it a Basha? You are wearing dumb Basha. You are a dumb bastard. But but but come come on, go go. You are Nonsense. Nonsense. And you people in the future say you want to become an actor. You can never become an actor or a doctor with this nonsense. Come here. Come here, come here, come here, come here. Yeah. Yeah. Clap, clap. Come on. Nonsense. And you to come here. I'm not well, sir. You are not well. it not be well with you. Come here. Come, come here, come here. Come here. Nonsense. principal. oh, come come come come here. Baba no him, Baba no him. what is going on. come come here. ẹ boss, síwájú ẹ ẹ bọ́ síwájú. ẹ come here come here come here ẹ you too come here. Shebi, tabawa wí ní principal principal I am the clinical principal. Principal yeah. by excellence. Principal by excellence. General by excellence làwọn làwọn ọmọ skul àwọn ọmọ skul rẹ ń wà níta ni wọ́n ń rìn gbèrègbèrè káàkiri èmi ni mo gbé mo kàn rí wọn mo gbé wọn wá síbí o. ẹ Baba Naim thank you but at this time you suppose to be in your own school too and this, this is around uh, ten what are you doing around. ah you see see nígbà tí àwa bá ń jà fún yín wípé kí àwọn ọmọ yín ní discipline àwọn ọmọ mi ọjọ́ òní wọ́n rí àwọn ọmọ skul mi ní nígboro anyhow ẹ á láwọn ọmọ skul àmọ́ àárín principal àwọn tí ń rìnrìn kùnrin káàkiri. àwọn òrìnrìn kùnrin àwa gbé àwọn ọmọ tí wọ́n ń rìnrìn kùnrin wá a gbé wọn wá kó rí wọn ni. so you people are just coming. ẹ kí ni ìwọ náà ń wá kiri tó fi ń dèdè time this uh-uh. is ten ó sọ pé it's supposed to be in your school. Ah, àgbọ̀ nǹkan èmi ti ọ̀dọ̀ ẹ̀ ń la ẹ̀bọ̀ ni. ẹ la ẹ. bó ṣe ń wo yín gan bóyá ìwọ náà ti náà ti fún ẹ ní query. mo fi bẹ́ẹ̀ ṣeré ni ah. ọ̀dọ̀ ẹ̀ la ilẹ̀ mi ti ń bọ̀ mo wá rí wọn tí wọ́n ṣe pálapàla mọ́ ni ah, àwọn ọmọ yóò lọ skul ni wọ́n ní ókè ẹ wọlé ẹ wọlé ẹ wọlé wọ́n tún ṣe wọ́n tún sọ̀pọ̀ àkọ́ sí <laughs> lórí mọ́tò tèmi báyìí eh, wo àwọn ọmọ kó wáyé bóyá ó pa wọn ni bóyá kankan a máa mọ̀ èmi ní láti tẹ̀mí ọkọ láyé. you are a disgrace you are a disgrace see what you cast principal onírin kú ni. Ah, etí ẹ fọ́ pé mo wà ní mò ń bọ̀ látọ̀dọ̀ ẹ láì etí ẹ ti fọ́ and then pulling. Supposed to be in your school by this time. I'll be walking around. Hey, you, come here. Both of you come here. Both of you come here. Come here. Come, come closer. Eh? Afternoon at this time. 10 a.m. You are saying uh, afternoon. Oh, oh, oh. Afternoon. Af good boy. Good morning, sir. Hey, ye. Hey, ye. Come, come here. Come here. Come, come, come here. I say, come here, two of you. Come here. Hold yourself. Hold, hold yourself. Hold yourself. Hold yourself. And come here. You are doing boyfriend and girlfriend. Eh? You are doing boyfriend and girlfriend. Abi? Come here, come here, come here. Come here. Hey, Kappa, hey, Kappa Benai. Come. Come here. All right. Uh, please go back. Go to the back. Hey, push this door, come. Push this back. Push your car. Push your car. Bọ́sí bíbí. Wọ́n pè ọ́ sá. You are disgusting me. You are disgusting me. Oh, good girl. That's good. Ah, Bangana And eh, now Bangana Oh, rí pẹ́pẹ́ ìṣèyàn dáadáa èèyàn abú ni ọ́ èèyàn abú ni ọ́ kí ni àpẹẹrẹ lọ́rẹ̀ fún àìsàn wíwù mí mí wọ́n àìfẹ́ fọ̀ ẹ ẹ ẹ kí la pera wa lọ́rẹ̀ fun. Eh, ní sùúrù ní sùúrù I know you don't understand English explain yourself Sorry, sọ Yorùbá. wẹ́dọ̀ dákun sọ fún me. ńgbà tá a bá ń pera wa bú tọ́wọ́ jẹ pé ìwọ wá mọ àlùbami ọ̀nà gbogbo ọmọ ò lè pa èyí ọmọ rẹ mi rè ó jẹ́ ìrora ṣé kò sí lù hey stop there stop there stop there part of collection me and you we are not friends we are not friends wọ́n àti bàbá nàyìmù lẹ́jọ́ ń sọ̀rẹ̀ bàbá lọ́ọ́ lè máa bá sọ ó di ibi ìlú lọmọ èmi ní ẹ̀lì stéètì máa wo gbogbo ìbò òfò lórí ilé fámìlì náà lọ́jọba lé ló fi wá mú ọmọ mi lọ lù bí wèrè nígbà tó wá dorí ipò lọmọ ìgbàlọ́wọ́ rántí pa ìjọ sọ̀rẹ́. ẹ eh, ẹ ah! eh, wait wait wait wait. bàǹgánà ọmọ pé nǹkan sí ọ. ah wait Hey. wait. gbọ̀ngbọ́n. àwọn fámìlì rẹ tí wọ́n ní owó how can they send you to school lẹ́tọ̀ àrọ́ iléèwé wádẹ́ kan sunday to school. èmi mo mo mo mo fi yún jìyà káwọn ọmọ mi lè lọ ni so sírí màá wá fi gbá ọ lójú ọmọ mi ò kó iléèwé rẹ dákọ̀ <laughs> bẹ́ẹ̀ tiẹ̀ ọmọ mi ò gba kí ni ẹ máa fún wọn tí wọ́n máa fi ṣe ìwé ọ̀fẹ́ scholarship ọmọ mi ò gba. no not scholarship don't call it scholarship here I will, I will, I will teach you here not scholarship it's scholarship. Come and get out here. Get out. Tani Bentley, wá bá wa bẹ́ẹ̀. Get out. Leave my house. I said, leave my house, leave there. Ọlọ́run ó you leave my house. Leave leave there. Ṣẹ̀dá mi ó jò leave my house. Leave there, leave there. Sorry, I'm not rẹ̀ you látò Come on, look at you. Leave my house. Leave my Look at you. Leave my pínsípà àkúṣẹ̀ ilé mọ̀lẹ́bí lọ́jọ́ balẹ̀. Àwọn fámìlì low. lówó wọn ọ̀rọ̀ lọ. Ẹnsẹ́ǹsì. Ọmọ tí ọmọ ìwé tọ́lé mi ọmọ rẹ̀ ọ̀jẹ̀ nǹkan. Kọ́lé gbà kankan láyé ìgbé HIV lọ. Nonsense. Come on ee torí bá tẹ lọ lọlẹ bá bàbá náà yìí mú kọ kó àwọn ọmọ rẹ kó sùkúù kó mi kọ kó àwọn ọmọ bàbá náà yìí kọ́ máa ọmọ rẹ tẹ ẹ̀yìn ẹsẹ̀. babes ẹ̀yin tẹ ọ̀hún ìbàyẹn gbádùn gan-an ẹ̀yin tó ń pín sí secondary school kò dẹ̀ báwa táwa nursery school àwọn ọmọ ìṣe mi tí ẹgbẹ́ kò ṣe é pàjẹ́. o gbádùn ṣébi táwa wà yìí àwọn ọmọkùnrin tó wà ń bẹ àjọ nìkan pẹ̀lú torí kò yé mi kí <laughs> ìgbádùn tó wà ń bẹ máa kèmí sọ fún mi tó bá bà wẹ̀ dé àbí tó bá bà ẹ̀ délẹ̀ ẹ̀ náà yẹ máa wọ́n ọmọ rà. kò bá kulẹ̀ pa wọ́n jẹ náà tó bí yẹ kó kọ́ wọn pẹ́jẹ wọn fresh tó bó di àpè wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀sìn wà lẹ́gbàdẹ́ wọn. ẹ̀wọ̀n báwo má sọ̀rọ̀ ẹ̀wọ̀n jọ tó ọlọ́run. ọ̀hún tí ìbànú make sense seriously. ní adé enjoy o. wọ́n mọ ibo wọ́n mọ ibo sori tán má ti ráǹfààní àti kúrò nílùú wọn yẹn tán gbé wọn lọ sílùú mi báyìí ọ̀nà àti paint everywhere red náà màmá wa. mi mọ̀ pé wà ń bẹ́ẹ̀ sórí láti gbà yìí máa dá sílẹ̀ láàrin principal àti mọ́gọ́bíàká olóòní kó ló máa parí ẹ̀. ọlọ́run kò tí ì lè parí ẹ̀ bó bójú wa yẹn ojú tèmi gan wà lára ẹ̀. orí àwọn máa tó pé sísà kó gba nysc kó gba dẹ́wọ̀n àbí kó gba dé hospital. filẹ̀ filẹ̀ ṣèbó fẹ́ mú souvenir lọ lé ni má wọrí wàá kárùn-ún ṣá. nígbà tí fẹ́ mú souvenir lọ kó yàtẹ̀ jòónú mọ́mí mi ń retí ọmọ jẹun ẹran lé. ọ̀yà ọ̀yà ọ̀yà lazy love lazy love lazy love lazy love lazy love lazy love look at you look at you all of you love màtẹ́mi náwó lélẹ́ ọlọ́lẹ̀ gbọ́ ẹ̀gbẹ́ kẹgbẹ́ ọlọ́lẹ̀ gbọ́ ẹ̀gbẹ́ kẹgbẹ́ ẹ́ ọlọ́gbẹ́ ẹ̀gbẹ́ kẹgbẹ́ ọlọ́lẹ̀ ìjà. ó ah, fẹ́ pọmọ fún mi ní kí ló dé ó gbádùn òkúta bá ilé ọmọ lọ́wọ́ ó dẹ̀ tún nà ó fẹ́ pa ni. Florence tó o bá súnmọ́ mi bíi ń fún ọ ní ẹgbàá ní ọ̀nà. kí ló ṣe é sọ pé wọ́n lọ bá tọmọ ẹ̀ jẹ́. lọ́nà wo. wọ́n ti lé e kóòtù ọlọ́lẹ̀ lead protest ọlọ́lẹ̀ join àwọn bá ń gàgì and lead protest. ló bá tán bọ́mọ̀ bá jọ ṣòkòtò yóò jọ kíjì pa. wọ́n wọ́n wò jẹ́ kí irun ẹ létí o nígbà tí wọn náà wà ní skul ní Ghana tó lọ eh, protest tẹ ṣe ta ló nìdí ẹ ìwọ kọ́ ni. ìtàn tí ó wòlé yín lọ sọ. ilé bàbá ẹ. ìtàn tí ó wòlé bàbá rẹ. ó lọ wọwọ gọgọ ni. tí ó wòlé bàbá rẹ lóṣogbo eh, náà lọ sọ. olóṣì ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́ mi pọ̀ àwọn wíńdò yóò máa ṣe bóòṣì yóò máa pe bọ́ọ̀tì ní bàtì ah! ó ti pamọ́ yóò máa pe bọ́ọ̀tì láì ṣàdó ìwọ náà dìde sẹ́kọ̀ọ́ wọ́jú ẹ̀. wo látẹnu òní ìlọ ìwọ lọ́mọ ọmọ ilé ìwé òun nìkan kọ́ àtòun àtàwọn yòókù rẹ̀ àwọn ọmọ tó kó sínú ilé wọ lọ́mọ náà gbogbo wọn sùn. ohun tó fẹ́ ṣe tẹ́lẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní kó dìde wájú ẹ̀. kọ́mi kọ́mi jígbọ́ ẹ̀ kàtíw. ṣé o lè sá ni. next time ball. ha mo dáre o. bọ́sà hóò sá. ẹ bọ́ tí lóòrán léwu mọ́. wo tán bá bí ìyá ẹ̀ dá sá. ìyẹn èmi. tán bá bí ìyá rẹ̀ dá sá. ìyẹn ìyá àwọ náà. kọ́mọ hóò hóò ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn náà sẹ̀. máa lọ máa lọ máa wù máa lọ. kọ́ máa lọ àbí kọ́ máa lọ. Eh, Florence kọ́ máa lọ. sọ ní bọ́ọ̀sì ń sá lọ ọ̀hún àlọ́ lámilámi ni. láyé àlọ́ lámilámi lọ́kọ̀ bá kẹ́ ọ̀ lọ́kọ̀ bá kẹ́ ọ̀ ọmọ mi á padà wà lágbára ọlọ́run kò ní lọ lámilámi lẹ́nu tiẹ̀. Florence kí ló ṣẹlẹ̀. Florence kí ni. I want to see you come here. kambo. come here. come here náà ni. Florence come here. máa bọ̀ kọ́ mo ti wá ni. Florence come here. eléèbó bọ̀ ti yóò mọ̀ pé ń bá. Florence come here. láìṣe láìṣe àdán ló ń pè. come here. kí ló ṣe kí ló fẹ́ máa bọ̀ máa bọ̀ máa máa ju ẹ lójú máa kó fún ajákujàku ni máa bọ̀ máa bọ̀ wèrè máa pani tó ń bí ilé ni. area girls. ẹ èmi nìyẹn. area girls. èmi nìyẹn. nonsense. ìkà òkú gbé bàbá wàhálà too much o. ó yá ó yá ọ̀rọ̀ ẹ ó ti sú mi o torí tabala ń lọ ibì kan ń lọ ibì kan fẹ́ ṣe àbí báyìí mélòó lọ fẹ́ tún bàtà náà ṣe látijọ́ yìí. mo ti fẹ́ parí ṣe kí á ṣe kí á já lọ jàre. ọ̀yà ọ̀yà ẹ. ẹ má ẹ má lọ ẹ jókòó padà ẹ lẹ o. ẹ lẹ o. ẹ jọ o n tí mo bá yín sọ ń kọ́. àdéhùn èwo mẹ. èyí tá a jọ sọ. ẹ ń tá a jọ sọ pọ̀ èwo nú ẹ̀. owó ọbẹ̀. Ah, ah. owó ọbẹ̀. Hmm. ọ̀sán àmọ̀ pé n lò ó kankan lọ́wọ́. lọ́nà o. Ah, wọ̀ náà mọ̀ pé n lò ó lọ́wọ́. ó ṣàlàyé ní kí ló dé tó fi lówó lọ́wọ́ se wọ́n ti gba sálárì? ẹgbà ìjọ wo náà sì fún wa ah sálárì. Eh, wọ́n sáà mọ̀ pé ń sáfíìsì lónù lọ́wọ́ mo gba lónù ń gba sálárì kankan ṣé dákun àbànà yìí mu ṣé sixty five naira ń bẹnu sálárì. kò sí ń bẹ̀ wò ó já sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi gba lónù yàtọ̀ sí eléyìí tó gbà ní skul wọn ó gba ti àwa àwa principal ọ̀nà méjì ló ti gba ó dẹ̀ gbọ́dọ̀ sáfíìsì ẹ̀ gbọ́ mi ó yé mi o má fi inú mi mú mọ jẹ o béèyàn bá gba lónìí ó níye tán máa ń yọ lóṣooṣù kí ṣe gbogbo sálárì èèyàn owó oṣù èèyàn náà máa fi dí o. Ah, ah. nǹkan tá à ń sọ ni pé ọ̀nà méjì ló ti gba eh, eh, lóòrùn yẹn eh, council of principles àti ti school ẹ̀ náà bó ṣe wà nìyẹn so ah, ẹ má jẹ́ ká ṣe bọ́ kí ọkùnrin rí ejò kóbìnrin pa ṣebí kéjọ ọmọ ṣá ti lọ ní. ẹ eh, káyọ̀ ti pé jò jẹ eh, eh, kò sí tó burú bẹ́ẹ̀. kọ́lọ́run ṣe wò ó já lọ ẹ já lọ. ẹ ẹ jẹ jẹ jẹ jẹ kó jókòó jàre ń bọ ẹ ń lọ ó ti yé mi bẹ́yìn náà ṣe ń ṣe nù lé nìyẹn àti rí níwà yín báyìí ọ̀rẹ́ ìyọ́ rẹ̀ akóbá ni ìyọra wọn rádaràda ẹ wọ ẹ má dá sí o n tí ò bá kàn yẹn má dá sí dẹ́ èmi lóhùn kò bẹ́ẹ̀ mi mówó oúnjẹ. Florence kò sówó kankan lọ́wọ́ mi báyìí. kò lè ṣe sọ́wọ́ lọ́wọ́ ẹ nígbà tí mo ti ń fọwọ́ lẹ̀ tí mò ń dá oúnjẹ tí mò ń ra oúnjẹ sínú ilé ọ̀rẹ́ yìí náà máa wá awádé nìyẹn òun náà gbẹnu kalẹ̀ àjẹ́ wọ́n bá fún ìwọ kìíní burúkú ìlẹ́ran méjì wà níṣẹ́ yẹ ẹran tó fẹ́ jẹ nì yàrá rẹ jẹran lónìí o ẹsẹ́ mọ̀ pé òun lẹ́ran létí yóò jẹran òun náà ó dè yóò ní ọ̀rẹ́ mi jẹran mẹ́rin mi ò jẹran mẹ́rin àjàjà wàá béèrè owó oúnjẹ lénìí ẹ wá lórí dọ́kítà ah. yín eh, èyí bí báyìí bí báyìí ló ń ṣe yìí o ń ṣèrè gùnú o pọ́lẹ̀ mi wá bíbí wá jẹ. ṣé mo kúrọ́ ah, ah. mọ ni. tó bá ṣe wá bíbí tí ń kọ́ bẹ̀ẹ́ gẹ bíi ti mùsùkọ yẹ kọ́ máa fi sọ̀rọ̀ sí ọ̀dà. èmi ò rojọ́ bá mowó. Eh. èmi náà. sọ́ọ́rí ibi tá a bá dé èmi àti ẹ̀ lájọ bí àwọn ọmọ yìí á kú lọ́ọ́ lè rẹ́ǹtì wọn. ó jẹ bí kò sí tó burú jù ní kí wọn náà bá fowó ọbẹ̀ lẹ́ẹ̀lẹ́sẹ̀ bí wàá tọmọ rẹ lẹ́jọ jẹ mélòó ní ìjẹ́ ń bẹ̀. nǹkan tá à ń sọ náà nìyẹn mélòó náà ló ń jẹ́ ń bẹ̀. wọ́n ah, ní ẹ má dà sọ̀rọ̀ wa nǹkan mi èmi á wà ní á wà ní o a ah, mélòó ló ń jẹ àbí kí ló wí. Ah. ó dà ní ìta àjọ wa kò sí lẹ́nu tí mi ìbá wa gba owó lọ́wọ́ ẹ̀ ò jáde lọ bí kankan. ìwọ náà ṣe lè sọ pé mélòó ló ń jẹ́ ń ẹ̀yin ni mò ń gbèjà ní ìṣó owó tí lè sọ pé mélòó ló ń jẹ bẹ. ẹ ǹjẹ púpọ̀. ẹ sọ pé ò ń jẹ púpọ̀. ọ̀dà ẹ̀ jẹ púpọ̀ ẹ bàbá sorry hypertension ti fẹ́ pa i think at this one let's go out and. lọ́bù o tó bẹ́ẹ̀ kó dìde o ò níbi lọ́bù sọ fún ẹ mú owó jẹ́lẹ̀ kó mọ́ lọ. you can't argue let's go. ó yá. let's go ẹ ti lọ bó ṣàánú. má lọ má lọ ntẹ má lọ má lọ má lọ má Florence ẹ kọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ nsọ̀rọ̀ bàbá nàyí. ìwọ ló fà. ọ̀dà mo máa sọ pé kò sọ kankan lọ́wọ́ mi. mo mo jẹ́rìí èmi náà rí bẹ́ẹ̀. àmọ́ ah, kó pamọ́ kí ẹ náwó títẹ náà bó ṣe wà èmi náà má máa fọwọ́ dán. kárí. èló lọ́wọ́ bẹ́ẹ̀. ẹ <laughs> eh, tí n bá ti rí bí tọ́jú ọmọ kò tọ́jú ẹbí kò tọ́jú aya kò tọ́jú ẹbí kò tọ́jú ọmọ kò eh, tọ́jú aya wọ kan wọ kan wá wò wá ó dà pé seventy seven yìí ó wá ní nineteen ninety nine ó tún wá repeat ara rẹ̀ ní two thousand and three ó túmọ̀ sí pé seventy seven máa ń wá ní ọdún mẹ́ta mẹ́ta síra wọn kọ́ abáná yìí mú abáná yìí mú. òun ah, ah! disturb mi mo mọ̀ pé ó mọ̀ pé àwọn àwọn àlùjọ̀nù náà máa ń gbé wá fẹ́ mi gbogbo eléyìí tí wọ́n ṣe yẹn òkùnkùn mi rárá jọ mò ń ṣe nǹkan tèmi lọ́wọ́ báyìí jẹ́ kí n palm jẹ́ kí n jẹ́ kí àwọn àwọn àwọn àwọn òkè ọ̀run kan gbé wá fún mi tó yẹ má disturb mi rárá má ṣe tiẹ̀ kémi náà má ṣe tèmi. ẹ ìwọ lọmọ ẹ onílé oríire tèmi ti dé lọ́dún yìí nù ẹ bá ń play seventy seven twenty two. kí ni kí n play rẹ sí. too sure ọ ti sọ fún mi pé mi ò mèkè lọ́dún yìí too sure. five hundred naira ní gbele. gbélé. seventy ah ọtọ gẹ báyọ aago méjì náà kan rìsọ́ọ̀tì ọjà ni. Eh, eléyìí twelve wa eh, two ló lè máa jáde. ẹ ọrọ mi dọwọ́ ọlọ́run. ẹ ah. eh, bàbá nìyí ń ń Eh, rejoice. Oh. Good afternoon, sir. Oh, my beautiful potato. Ẹ sir. Eh, where you go? Um, mo fẹ́ lọ ra foodstuff sílé ni mi ò lọ ńjẹ ńlé. Oh, oh, oh, oh, oh. Eh, sorry, nǹkan tí mo máa sọ fún ọ ni pé tó bá farabalẹ̀ lẹ̀, tó bá ṣe tèmi ń tọ́jú rẹ̀. Eh, I know where you are going now. You will need some money. Am I right? <laughs> yes, sir. Yes, sir. Uh, take this. Ah, thank you, sir. That's so generous of you. Thank you. Ẹ ṣé sir. Ah, oh, oh, that oh, measure, that measure nata. Um, tó bá jẹ́ kí Ki, tọ́jú rẹ̀ jù báyìí lọ. Ẹ jẹ́ kí wọ́n máa lo. Ẹ je ki wọ́n máa lọ. Uh, ẹ ṣé thank you so much sir, thank you. Oh, rejoice! Bye bye. Ha! Nah. <laughs> Charlie, I will, I will hit this guy. Ah, wọ́n ti gbé e dé! Wọ́n ti dé! Bá play twenty three twenty five. No, no, no, no, no, no, no, no, no, no, no. Twenty five, twenty three. Uh, eh, twenty five. Twenty five, twenty three. Ah, bá mi fi two thousand si, two thousand twenty five twenty three tí mo ah. sọ yìí. Ah, ẹ ti wà lẹ́nu kínní. Eh, irọ́ mo ti kúrò bẹ́ẹ̀ àwọn èèyàn ti àwọn àwọn àwọn àjọ̀dún ti gbé wá eh. mo ti gbé fún wọn. àwọn àlejò náà rẹ tún lọ́wọ́ àgbẹ̀kùn wá fún wọn. Eh, two thousand ni mo fi lé two thousand two sure. géèmù tèmi náà tù kọ́ ni. ẹ tù lọ lọ bá dábìsà bó sá ní investment rẹ. báwo ti tiẹ̀ náà. investment tèmi lọ́dún yìí ọjà sáyọ. tèmi náà wà òkè lọ́ọ́ falùbáríkà sí two o'clock lẹ́nìí tírélà la máa gbé wá láfi wá fi gba owó ń bí. Ah. <laughs> àwọn sínú àwọn five five hundred three hundred tí wọ́n ṣe yẹ. ṣé kí n bá yín kìpò tíkẹ́ẹ̀tì ìlú ṣe máa kìpò ẹ̀ ọ̀rẹ́ náà kọ́ ìbá ọ̀nà gba owó rẹ ọtí mọ̀ bẹ̀yẹ ó sunkún ní aago méjì òní. èmi ó sunkún àláwọn àláwọn àdánù náà máa ń gbé wá fún mi nǹkan tí ò yé ẹ̀yin nìyẹn. àlìjẹ̀nu tó gbé wá fún ọ ní tó gbé wá fún ọ jẹ̀ta tó ń sunkún jẹ́ pé ọlọ́run ló fi mí ṣe gàrí tíra rẹ̀. wọ́n ló mọ̀ wọ́n ló mọ̀ àwọn àlùjọ̀nú ọjọ́ yẹn wọ́n sùn ni. ọ̀tún tẹ́kùn mi. èló nìyẹn la two thousand one two three four. gbowó rẹ kó pé lọ́wọ́ rẹ o eléyìí tó kù báyìí ọ̀dọ̀ kádìjẹ́ ẹlẹ́mu ń yá. ìyẹn náà dáa. ká lọ fi yòókù <laughs> ká lọ fi yòókù tó gẹ̀gẹ̀rẹ̀. single two twenty four fifty naira ní o kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n. Ah. ẹ yà yà ah ah <laughs> hmm. thank you thank you my kadija. owó ni my kadija my kadija àwọn tẹ kún gbé wọn dá tó a um, wọn ṣe é rí tó wa um, wọn wà ìpóòsì tó wa um, wọn wọn ọlẹ nẹẹdì wọn kàwé oh, wọn ah, fáyìn. Hmm? bàbá gánà ló fi ń ṣeré yìí ah, bàbá gánà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni check for another meat. another meat wo another meat stop me another meat. ẹ mọ sọ̀rọ̀ kan ẹ mọ fẹ wẹrẹ rọrọ rọrọ rọrọ bá ń wò bá ń wò bá ń wò bá ń wò. èmi ò ṣe èmi ò èmi ò fẹ́ èmi ò báyọ̀ ṣe fẹ́ oko sọ̀wọ́ eh, eh, ah, ẹ mọ̀ sọ ẹ bá mi dánwó ẹ wò lásán o. Eh, lọ́ọ̀dì bọ́ọ̀ fẹ́ bọ́ ọkọ̀ máa hmm. ṣe tán you will be my tita at last. láwọn tèmi ń tẹ̀lé uh. láwọn tó mọ fálù fáńgẹ̀ rẹ̀ àwọn tá mọ̀ mi tá mọ̀ tá ń kọ mi jẹ tí wọ́n ń gbọ́n mi mú bí omi ọ̀pẹ bẹ́ẹ̀ mọ sọ fún mi. Mm. see i'm a principal par excellence gbogbo táwa ìbá fọwọ́ bá excellence rẹ <laughs> uh, let's change your life to excellence ọjà tọ́jú ẹ. èmi wá ìfọ̀ọ́sì. ìfọ̀ọ́sì tọ́jú ẹ àìsàn náà sọra. ìrì tí wọ́n rí mi sọ ráwọ̀ ìyà lára mi ọ̀sáwọ̀ ìyà lára mo kún wájú mo kún lẹ́yìn. wọ́n dákun o. ó dákun ọmọ ṣe dáadáa jàre. Ah, ah, ah, bọ́ọ̀lù bọ́ọ̀lù ni o. ẹnu yóò ta kò tún rìn. kọ ọdún kìíní ọ̀tá kọrin. bẹ́ẹ̀ni àbágàdà. káwọn fún àwọn lẹ́mu. ká fún ọ lẹ́mu. ká fún ọ lẹ́mu sí ká fún ọ lẹ́mu. bàbá wa wọ́n lẹ́yìn ẹ̀mú ṣàfù ẹ fún ọ̀rẹ́ mi sùn. wò lẹ́yìn lẹ́yìn náà èmi tún fẹ́ o. ẹni bàbá gánà bàbá gánà ni beneficiary. ọbẹ̀ yẹ kẹ́yìn ah. yóò dáa fún ọ. mo fẹ́ tún mo fẹ́ fẹ́ lẹ́yìn eléyìí ká tún káwọ̀ kan tún wá sí ká ká ká sọ̀rọ̀ àǹdí gbogbo ẹ̀ papọ̀. ẹ fẹ́ sọ̀rọ̀ àǹdí. bàbá náà yìí. yes. bàbá náà yìí. yes. bàbá náà yìí. this time around you are paying for all this you will pay for all this. why. àgbẹ̀ ah, kíkà kí ló ní tí yín ní ìṣòro rẹ̀ yẹ pé ìwé ìfẹ́ náwó láyé títẹ̀. Ah, ah. sálárì wọ ìjúra wa lọ the same scheme of salary nàìjọ ń fún wa àbí bẹ́ẹ̀ kọ́ bàbá nàìjíríà kí ló ní yẹ pé láyé tẹ ìfẹ́ náwó. láyé pé wọ́n náà yà sínú court of arm what is your problem. tó hàn pé investment tèmi ṣe ó yàtọ̀ sí tiẹ̀. investment yẹn náà gbogbo àwọn máa jọkọ ní. Ah, well play ìwọ ìṣèyàn dáadáa. kí ló dé. ṣèbọn rẹ la pera wa. mo ti wọ débi tó ti ń ta tẹ́tẹ́ wọn ló ti wá ó ti lọ. Eh. nígbà tá ìwà ń bọ̀ ságbo fàájì ẹ̀ lè pè mí wá àwí fẹ́ǹfọ̀. hey hey hey hey pound of collection me and you we are not friends we are not friends at all we are not friends you are you are his friend me and you a èmi báwọn illiterate ṣe ọ̀rẹ́ you are you are illiterate. bàbá illiterate ni mi ń gbà ẹ fẹ́ jáde fàájì àmọ́ tó bá di pé ká lọ ibi tá a ti jà ẹ mọ̀ pé ní tọ́ọ̀gì lọ́rẹ̀ẹ́ àbí kò sí wàhálà owó kálíjà. tẹ́lí tẹ́lí jẹjẹ lùkà mi lùkà mi wọn wọ ní ọdaràn ẹ bá fún ló ẹ bá fún lómú ẹ bá fún lómú ṣáàfù mi. ẹ bá fún lómú. bàbá ẹni sùúrù bá ṣáàfù bàbá ń paná mi. bóòní ṣé pọ̀n wọn yín mu ta. ta ni ó ṣanwó. Hmm? kò sígbà tí mọ́pọ̀mọ́ tí wọ́n fi gbà. àní bàbá gánà ló máa ń lọ mú gánà wá àmì ẹ̀mú pọ̀ mọ́ wá. ẹmu ni o gbé kó o ẹmu ni o fún ọ ṣáàfù wọn lẹ́mu lọ́bẹ̀ kí fún ọ. àwọn nínú hmm. hmm, tí a dìde dé ni ẹ mọ ògidì ni wọ́n ṣe máa ń rán wa lọ wọ́n ṣe ó ti kẹ dáadáa. ẹ fún lẹ́nà.

he. Mm, so them Yeah. ẹ̀yin lẹ́sàn wí nǹkan all of us nǹkan àwọn wọn sọ. ọ̀là eh, kí ló ṣẹlẹ̀ báyìí. wọ́n sanwó yín o eh? wọ́n sanwó yín eh, o. ẹ lónìí gbogbo kan tí a jẹ àti ìtànà mm. ní tògẹ̀dá nẹ́ẹ̀sì fọ́sìsì mo mi pa wọn táwọn mú ni o fọ́sìsì uh-huh. má ìtẹ̀yìn mọ àtàwọn tó gbà lẹ́yìn ọ̀yọ̀ bíi àfọ gbogbo ẹ̀ jẹ́ bíi ten thousand. ten thousand. ten thousand. ten thousand. bẹ́ẹ̀ ni. Kadija, Kadija, Kadija. My Kadi B. My Kadi B. My Kadi money. My Kadi money. No, àti àwa náà. Ẹ wo ẹ mọ̀ dára. Wo àtàwa náà o. Àtàwa náà. Ah, ah, ah. Eh, eh, that is eh, fifteen thousand. Fifteen thousand. Ten thousand owó. So five thousand tó kù. Come Five thousand double come here. Five thousand for Mom, you got it. Mom's got it. Mom's got it. Mom's got it. Oh, oh, oh, oh, oh, oh, oh. You will kill me. Eh. <laughs> You will kill me. You will kill me. You will kill me. You will kill me kárí mi kárí mi kárí mi kárí mi má ṣe tán má ṣe tán kárí mi tán. fara balẹ̀ ọ̀nà fílẹ̀ ìjọsọ̀ rẹ̀ máa fílẹ̀. Mo máa ń nà tán o, èyí ló fi àfisọ́wọ́ wá pọ̀ mẹ́ o ṣé èsè kó ti padà ta lé fámìlì. ẹ ṣé o o ṣé o olúwa wà pẹ̀lú ẹ o ṣé o o ṣé o o ṣé o olúwa wà pẹ̀lú ẹ o. wọ́n ní ẹjẹ́ ta o. olówó òde sọlọ́run o àṣírí ẹ̀ lóbo olówó òde sọlọ́run. máa bí gan ni. olú gbogbo ẹ̀ náà lé fámìlì mi. very good yes. bẹ́sẹ̀ ń ṣe kàtìkàtì bẹ́sẹ̀ ń tẹ̀ ń wà ìkíta o ó di ìgbẹ̀yìn kẹ́ tó mọ̀ bàbá gánà o bàbá gánà. stop it stop it stop it stop it stop it stop it hey stop it stop it leave there na principal go uh, uh, stop it stop jumping. Uh, Agbabiaka, what is going on here? What do you see that is going on? Oh, what is going on here? Tell me. It's what you see. Uh, is it time for a spot? It's time. For, it's time for sports. It's Abi? time for sports. Yes, yes, sir. It's time for sports. Oh, uh, guys, what are you doing here? I came to help them with exercise. Helping. Uh, you do sport. Uh, sport. Sport. Uh, from uh, CRK to sport. Who told you that you should be jumping? Agbabiaka. Yes, he's supposed to jump. Agbabiaka. So that he will teach you, uh, student how to jump. Gbẹ́nu òsì dákẹ́. I'm no, a principal by excellence. Uh, no, principal by excellence. Uh, If I'm talking, you keep quiet. If I'm talking, you keep quiet. Uh, we are not in the office. I, I beg. Agbabiaka. Nle. Uh, this girl from today, be careful with her. Torí kí ni? Ìfẹ́ ìdíwọ̀ àti ẹ̀ papọ̀ mọ́. Torí kí ni? what is your problem? kí ló jẹ́ pé gbogbo nǹkan tí ìbá ti ń high school. ìwọ náà mọ high school? your high school will not high school for you ah, again. high ah, block ni. your high school will not high school for you in this school again. your high school will not high school for you eh, too. rejoice you are doing something that is paining me let me be let me let me let, let, let, let me come out for you you are you are a class you cannot be loaning yourself for just ordinary phd teacher ajibo owurọ sere someone that doesn't have he doesn't know what he's doing people like him are teaching good uh, eh, subjects phd at this age Is that here telling you to be jumping? You too, you are not jumping, jumping, jumping. You don't know you are a class. Wọ́n lo ara rẹ̀ fún gbogbo àwọn ìjà jagunjagun báyìí. Mo ń lo ara rẹ̀ fún. Ordinary. I thank God for my own life. I thank God for my own life. After all, mi ò ṣe principal tí mo bọ́ sọ̀rọ̀. I know we are bọ́ sọ̀rọ̀. Rejoice, look at me. See, in life, if you want to choose, choose somebody that is excellent like me. Not uh, a PhD teacher with a tribal mark. Do you see anybody with a tribal mark in sport that make it? Ẹ sọ ẹ́ ń tọ́kọ́ làánú sport rí tó ṣe rí rí. Ẹ tó kóòsì gan Nàìjíríà lùsì kọ́lọ̀ phone, okay? not this somebody like this you go you, you understand i don't want to see you. please please, don't disturb us yeah, go, go. you oh, go to your office. finish your job don't go yet. yes you guys go to your office go no, to your office. don't go anywhere. i say go to your office i'm don't talking go. you are talking mm. how many talker. talkerless. Not your office. Go to my office. Go to my office. Finish this spot go before you go. Principal for SLS is talking, not ordinary uh, PhD teacher. You go to my office. Èmi mo máa wá sí ìlà o. Yellow. Uh, you student, what are you waiting for? Yeah, go, go to your class. Uh, sport council. Go to your class. There's no sport again. We can sport council. No sport again. We cancel sport in this school. I'll cancel sport. You better. You better. I'm telling you. You better be careful with me better be careful with don't me. point your your you, your fairly use code to me don't point your hands. to me. look at you look at you look at your life agbabiaka come here i'm talking you are going come here agbabiaka come here if you don't come i will come with you agbabiaka you are running come here principal by SLS calling you. You are doing like you don't hear me. I will report you to the ministry. Go ahead. You are not following instruction, Abi. Oh yeah, Agbabiaka, as a friend, let's talk. Come. Babangana, I'm not interested. Wọ́n pè mí lóko. Wọ́n pè mí lóko nínú school. And I will follow you to that. Don't follow me. I follow you. If you follow me, Agbabiaka, I will deal with you. Don't follow me. Go back. Go back. Go back. I want to see what you Agbabiaka, I say go back. I won't go back. You better be careful. I better be You better, be careful. Better go back. Better go. No, no. Agbabia can go back. Hey, go back! Abiata. Principal. What are you doing here? In your family house. Not be me. In my school, not my family house. What of collection? In my school, what are you doing in a female toilet? in your school? You are just ordinary principal. Yes. Executive is Alawa. Uh, no, no, no. Point of collection. Principal by excellence. Nibo. Ministry if you lay ilé you lay, me lọ back. This school is in my palm. Your palm. So I'm in control. So what are you doing here? You are in control. Okay, the principal ni. While I was in charge of school we are in charge of this school you just be ordinary principal i'm executive in charge. executive in charge. yes. agbábí àkàkàṣe ìfìtè ìbò lẹ. normally oh, in age i'm not your mate ah. we are not mate mo jù ọ lọ mo wà ń fọ five lọ wà ń fọ one. mi ò mọ̀ pé musa fúkẹ́tọ̀ bá ti ń wá ṣiṣẹ́ sùn. jẹ́ kó ní ìrè ò pé. ọgbọ́n ni mo lọ mọ̀ bọ jàjẹ́ fún mi. ọjà kìlọ̀ ń ta. tèmi yé mi. Oh, agbábí àkàkà are you. no. Um, uh, um, I see, I see. You saw in your eyes. I can see it in your eyes. What are you? Mm-hmm. Um, ah, ah. ah. What is Oh. Ah, Kappa rejoice. Yes. Hey, hey, hey, come here, come here. Come here. Hey, rejoice. Mm. You can go. Come, come back. Ah, come hello. back. Go. I want to see uh, Agbabiaka. All You can go. I will come and see you later. Just don't look at her tọ́mọ mi lọ eré ọlọmọ lọ yé wò lọmọ yé wò lọmọ don't look at my property. àgbàbíàkà. kí ni ọlọ́run ní nawọ́ sí ọmọ nawọ́ sí mi mọ́. that is my investment and better be careful with that that's my investment better be careful with that. This is why you were NC. Who is your investment? This is what I'm waiting for here. You say it's your investment. Kí ni sí ọ̀nà? Lẹ́pẹ̀ ǹjẹ́ ọgbẹ́ mi ẹ̀ máa wọ̀? sọ pé gẹ́gẹ́ lọ wà sọ pé o ti fẹ́ rìtáyà báyìí sọ pé òkò rìtáyà lè kú lọ ni. a ó rìtáyà lè kú lọ. tí ẹ bá ṣe bẹ́ẹ̀ rọ mi léyìn tí lásẹ̀sì ẹ wà. lásẹ̀sì ta ni ọ̀wẹ́ ah, ah, tí ì wá eh, eh. ìlú. wíwá wèrè ń bẹ lórí ẹ ọmọ sáyẹ̀sì àmì nítorí pé mo lo ẹ wèrè kan fún ọ tó bá máa obìnrin tí máa wá obìnrin tí máa kiri àgbálùmọ̀ wá bí àtìdí ń ta bọ̀ọ̀lì ò lè mú ẹ lẹ́yìn àyàwó ò lè mú àwọn àyàwó. Ah. o oh, àṣewèrè ọkọ you now show me that you are mad. You now show me that you are mad now. How come you are teaching PhD? Why not teaching a course of madness? Wọ́n bá máa ṣe ń lanra yín kọ́ Nonsense. Si, If not because I'm a principal by Excellency, hmm. Agbabiaka. Má jẹ́ kí n gbé principal mi kọ́ fìyà jọ. Wọ́n gbé principal sọ́nu sọ́kàwé so wá ríran wò now dá òsì. Tiẹ̀ tó kórìkù ò ní mọ ọbọ̀ fàná ṣe ìyàwó tó fẹ́ òun ti tó ni àbí ń gbọ́ lọ́n kẹ́ nǹkan mọ́ ọ lọ ó ní nǹkan bí ẹrù wèrè kalẹ̀ mẹ́wọ̀n ó tún ó tún máa nìmílà pẹ̀lú èmi tí mo mú kọ́lọ̀ kópa. ẹ agbábí àká ká ní ìwọ ló bá fẹ́ Florence hmm. ṣé ọ̀tọ̀rọ̀ kọ́ ọmọ ogun ọkọ̀ kan fún twenty five years. lọ sí ìsọkọ gidi ni àbí ọkọ̀ sí sásìsì ẹ̀dú dáadáa ṣé ọlọ́run lọ́kẹ́ mọ́ àbí òòrì náà kó tó lọ ra. sásìsì lẹ́yìn òdo kò dúró. mo mọ nǹkan tí ń wà. ń wà ìjọgbẹ̀mí rẹ̀ tó ń wà kì í tiẹ̀ tó irú ọmọ ní tí ìbá ti kó lójú kòkòrò ayé ni ọ. má nàwọ́ sí mi lójú. má nàwọ́ sí ọ lójú ńkọ́. má nàwọ́ sí mi lójú ńkọ́. má nàwọ́ sí mi lójú. tọ́wọ́ ẹ bá gbá mi wá if i give you left if you give me left i give you left and right mo rò pé orí ẹ burú lọ́rùn ẹ rò pé ò sí. ọwọ́ bàtà bàtà dàbí ìgbà tí Jonathan Trump bá ń sunkún. <laughs> ìyá wèrè ọ̀dà bàtà sport mọ̀. bàtà lọ́wọ́ ẹ̀. bàtà rẹpẹtẹ pé tí máa kọ̀ máa ń jẹ́ pé kọ́ máa fò jump jump fún rẹ̀ ní ọmọ jump. àwọn phd ti sẹ ẹgbẹ́ rẹ tó bá máa tán gba ayé wọn ṣe ọwọ́ sọ àlòkù Maradona ọlọ́run wọ́ sọ sport. ilé ìwé sójú ẹ. sáà rí fọ́tò rẹ̀ lára. sọ pé mago park wà nàìjíríà torí ìfanẹ́jà èèyàn tó wà nàìjíríà wà á mú gbó ìjọba pé wọn náà mú gbó lọ sí mago park. ọ̀dà ní síbà sí bẹ́ẹ̀ ní sí ń bò mú gbó ni kóòtù amúgbó náà lọ wà bàjọ́ sáà máa ti bí wèrè kóòtù amúgbó ń wèrè ara ẹ wò. ẹ eh, go back go back. wọn náà go front wọn náà go front. ẹ eh, agbami aka agbami aka hmm. let's talk as a friend. Ah, who is your friend? sílẹ̀ ọmọ ìlọ ọbẹ̀ mọ́ mi lọ ọlọ́run lọlé ayé mọ́ lọ fún tó ṣe tó ti gbẹ́mì mi gbóná mo ti mo wá jókòó tí mi ọbọ̀ jàjẹ́ fún mi ọjọ́ bọ́ọ̀sì mọ́ ọlẹ́mí mọ́ ọjà àti ẹ̀gán bàjẹ́ ọjà bàjẹ́ ọlọ́run lo ayé ẹsẹ̀ yìí ọlọ́run lo ayé ẹ̀gán wọ rìfáàsì. sọ ti tí mo fẹ́ sọ fún ọ báyìí five minutes bá wà lẹ́lẹ̀ ìyá elékùrà àti ìyá ẹlẹ́pà ọlọ́jọ́ rà padà sí àbọ̀ fi rejoice lẹ fún mi rejoice mi ah èmi mo ní. tọ́ ọ bá fi rejoice lẹ fún mi i'm not threatening you you will leave this life and this crew for me. wọ́gá you will leave this world for me mi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. wo àfọlẹ́dí place amagun àfọlẹ́dí place amagun. kò sí magun mọ́sọ̀lọ́ wà eh. kò sí dígẹ́ magun mọ́sọ̀lọ́ wà àjọ magun ni èmi. ẹ eh, don shout out don shout out. gun ni. Kenapa i kami i kami wari wari ampo. Oyo iyo hello. Kenapa i on ampo. Ampo ampo ampo. Kenapa ni kami. Komi komi kono kono kono kono kono kono kono komi komi kono kono. Ayo ayo ayo. Kono kono kono kono. Kenapa i on ampo. Teko komi. Ampo. Kakak. Ampo. Kenapa ni kami. Kenapa ẹlẹ́mọ̀ tí mi kọ́ mi kíkíkè tí mi kọ́ mi o. ẹnẹ́fà mi pamọ́. ọlọ́run yóò ọ̀lọ́ ẹnẹ́fà tí mi kọ́ mọ́. tí mi kọ́ mi tí mi kọ́ mọ́. ẹnẹ́fà mi pamọ́. yóò yóò ọ̀lọ́ ẹnẹ́fà tí mi kọ́ mi kọ́ mi ẹ lọ ẹ padà bẹ ẹ padà kẹ lọ́wọ́ fi jókòó sí ẹ máa bá ẹ máa bá láìsọ wa já ẹ lọ ẹ lọ ẹ gbé e sókè ẹ gbé e sókè. ẹ lọ bá jí pé àbọ̀ ẹ lọ bá jí pé àbọ̀. I'm uh, yeah, just discussing me. Yo, yo, oh, Lord. Yeah, discussing me. Come on, come on. Me, come on, come on, come on, come on, come on, come on, come on, These people are entertaining us. They are entertaining us. They always entertain me. Ọkọ̀jú àníyí, àwa náwó fún yín ẹ̀yin ògbà. Àwọn onípa ẹ̀náwó kó. Oh, Chief. How are you? How are you? Fine. Ṣé wàá pa? Ah. Ṣé wàá pa, mama? Mo enjoy guys. Oh, very good. You know what? Ah, máa sanwó àwọn bàbá ẹ̀. Oh, àṣìṣà ah, olówó náà kó wà ní olófìlà kọ́wọ́ de ẹjọ́ bèbè ìdílé ẹgbẹ́. ẹ fi mí lẹ̀ o eh, ẹ fi wọ́n lẹ̀ o ẹjọ́ náwó ah, ọyọ aláyé lẹ̀ wá eh, ẹ jẹ́ kí n náà o. Eh, keep that keep that you are very stupid you are very stupid. Not that one. You don't tún bí yẹn you you be without house sense at all you just be very nice. I be chat like portable. Portable. Eh eh eh eh eh eh chat like portable. Sense eh ni rárá. Ace. Eh pẹ̀lẹ́ o. Bàbá dúdú. A o ní ọpọlọ. A ma ba re o lo be sanwó ẹ mu. Who's your father? You want to pay for that? Eh? Eh? Want to pay for your father or we? We are principal by excellence. Yes. Principal by excellence. Jẹ́wọ́ mọ iye tí bàbá Ghana tó ti ná lẹ́nu. Now I've invested here. Here. Yeah, Mm. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi di ènìyàn wọ́n mọ iye tán náà. even the bed àgbà títí náà èmi ti mọ́ra rí bẹ́ẹ̀dì tó fi jòkó ṣe bẹ́ẹ̀ mi mọ́ra. bẹ́ẹ̀ni ibi ìgbà ìkan ilé ìran tébù àti kìíní nǹkan. nonsense. Eh, excuse me sir i'm so sorry i don't mean to disrespect you i only try to show you some gesture but ìgbà tí ẹ ti láìkẹ́ ẹ má bínú. you have disrespect us you have disrespect us you wà jẹ́ pé you wà jẹ́ pé fọ́fàdà rẹ̀ jẹ́ pé ó sunkún kú ni you wan come here you sunkún ọ̀rẹ́ ọ̀rẹ́ mú fàwà nonsense black man with wùtá sádò. baba Ghana díẹ̀ díẹ̀ o customer right o customer right o eléyìí right. customer mi lè sọ̀rọ̀ sí o eléyìí ọ̀ráìtì. it's alright uh, ah, since wọn ti fẹ́ kí n sanwó àwọn oh, it's fine ah, mi ò ní sanwó tiwọn i will pay for the bus ẹ̀dìdè mi téèjì ológun ẹ̀dìdè mi téèjì ẹ má jẹ́ dáàmì máa wákàtí láàkì olójú olójú ọ̀run mo tọ́nà tẹ̀lé bàjẹ́ wọ̀ gbìyànjú náà káyìn tí gbìyànjú mẹ́rin àti ìdàgbà bí mo ti wà ọmọ mẹ́rin mo ti bí mẹ́rin èmi mẹ́ta òkúta wa kéré ni. I'm sorry, I will pay for the men. That's right, that's right, that's right. What a thief! What a thief! Anu, I like your songs. Bá a kọ ẹgbẹ́ ní sókè, ẹgbẹ́ sókè. Ọ̀nà wọ́n tà, ọ̀wọ́n lé, ọ̀nà ó sì lẹ́jẹ̀ o pé gbẹ̀gẹ́dẹ̀ gbẹ̀gbẹ̀dẹ̀ o gbẹ̀gẹ́dẹ̀ gbẹ̀gbẹ̀dẹ̀ ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ o ẹ jẹ́ ìnáwó ayé mi o ọ̀rọ̀ ẹ̀ láyé mò wá jẹun ṣe ẹ jẹ́ kí n náà o ẹ jẹ́ kí n náà ẹ jẹ́ kí n náà wọ́n àpò mi ẹ jẹ́ kí n náà bóyá wọ̀ ní mo ti rọrùn ẹ jẹ́ kí n náà ẹ ká ìwé yé mo gbogbo ẹyàn ni. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ sì ní jèrè mo sọ bẹ́ẹ̀ fún yín ṣé ẹgbẹ́ tí wà ẹ ní ọpọlọ kankan o ẹ ní ọpọlọ o. E, e, eléyìí tó tiẹ̀ ń sọ̀rọ̀ bíi gbẹ́kú àbí nǹkan tó ń sọ̀rọ̀ tá a mọ tí oh, ọlọ́run fún ní ẹ̀bùn ọ̀rọ̀ yìí tó mọ máa yẹ gẹ́gẹ́gẹ́ kọ́ ọ wá ń sọ̀rọ̀ sí eh, bàbá Ghana nísìnyí. principal by excellence. ẹ ẹ lọ copyright excuse ẹ dákun bàbá àfin ẹ wo ẹjọ nítorí ọlọ́run yìí mọbọlọ ti bùn yín láwọ ṣé rí bí ó ṣe wà ìbáhùn ẹsẹ lẹmọlẹ yìí eh. ó bẹ ta yín lọ hundred. kódà ká hàn yín lẹpọ kẹ́ ẹ lówó lọ́wọ́ ó sàn ju bẹ́ẹ̀ ṣe da tẹ́ ẹ láwọ̀ tẹ́ ẹ lówó lọ́wọ́ ìlọ. maisia sẹ́sà wà òkè tó ń lọ sà ó ń lọ òkè ṣé kò le jù. karibi karibi karibi karibi don't let me look in the eyes don't let me look in the eyes má jẹ́ kí n wojú rẹ sit down my wife eh? my wife sit down. táwọn kan tún wà níbi tẹ̀ ìjọ wa ni sẹ́mi lẹ́ ń bá sọ̀rọ̀ kò jẹ́ jẹ́ mi ẹ jẹ́ kó rí yín mọ̀ pé kẹ́mi mọ́ ń tẹ́ mọ́ bá mi sọ o màdí òfòwò mo rò pé ẹ fẹ́ gbádùn. Oh. Oh. Hmm. so you are not lover again now. Oh, lover where? Principal by excellence. Ah, I don't just say pé I'm not o, yín mo yori o. Akujo ko sa. Akujo ko sa o. Akale. Eh, eh, Mr. Man, Mr. Man, Mr. Man. Hey, Charlie, look at. You are stupid. Ah. I tell you, you are stupid. Look at, look at this black monkey. Yes. Black without saddle. You are telling Oh, oh, oh! You think your father have money? Your father, your father had not. Sorry. Ah, sorry. Hey, sorry. hey, hey, hey! hey. Who is all right? Ah. Who is all right? you are stupid ah. you are very very stupid. ẹgbẹ́nu sọ̀hún ọ̀tá you. thanks for coming nice, yeah. naisia. nonsense black monkey. ẹgbẹ́nu lọ ẹ mọ̀ sọ̀sì kọ́sọ́mà. ọ̀yà me? wájú mi kó wájú mi. kàdìbí. àdìkò kúrò wájú mi. kàdìbí. èmi lè má sọ̀rọ̀. kàdìbí sọ̀rọ̀ sọkúsọ bo. sẹ́mi lè má sọ̀rọ̀. nítorí owó. ẹgbẹ́nu sọ̀hún àgbà ní ọ̀tọ̀ lé pàdé yín mọ́ kẹjẹ́ ilé ti gbọ́ràn. sọ ibà ṣe lọ òun ọ̀ ní balẹ̀ láyọ̀. ìran yóò ní balẹ̀ láyọ̀ generation yóò ní balẹ̀ láyọ̀ ṣé ẹni tí kọ́kọ́ bá ilé ṣe kọ́sọ́mọ̀ mi gbogbo mọ̀lẹ́bí yín kò rá mo rò pé kí ló ha yín lẹ́nu kí ló ha yín lẹ́nu kadibi èmi kadibi ibo kadibi. ọjọ́ pé aṣèrè gbàgbé gbogbo investment ọ̀rẹ́ mi ló wá ló ló ló ló tẹ́ndẹ́lú àjọ ní ìlú aṣèrè. ta ló sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ sórí sórí sórí sórí torí ẹ̀ náà ni ò sórí. Ah, excuse me hello ah, olówó àná ẹ padà. Ah. mo lọ rò fún àlọ́ ẹ wà lọ́rọ́ olówó tó bá mo lọ rò fún àlọ́ ẹbí ọmọ àgbàgbò ní òwò ara ìfẹ́ sí wò mí owó mi kan dábàá hmm. tiẹ̀ lọ àlọ́ rámirámi owó ohun tẹ́ jẹ́ kọ́. where's my wallet. èbó ah! òsì náà ni àlọ́ àlọ́ bá ọlọ́wọ́ àná àwọn ọmọ ìdá lẹ́mú lẹ́mú ọmọ burúkú ọmọ àlè ló fẹ́ yà ọlọ́wọ́ àná ẹ̀ ní lọ́rẹ́ ah! àwọn ọ̀jẹ̀ kí náà ṣe àgbẹ̀ ọ̀ àmọ́ ṣe àwọn ọ̀jẹ̀ ẹ lọ pàfọ́mà pàfọ́mà àwọn fi kan burúkú sẹ́mi lọ́wọ́ láàárọ̀ kan táwọn ti ẹ̀jẹ̀ kí wọ́n ṣe àlóyún. Ah, ah. ẹ dákun ṣé Florence fi jáàmù kì í dé kúlà fóun kúlà sí wa lè kalẹ̀ lẹ́ẹ̀ báyìí tó bá yẹ kó mójútó kò ní mójútó olúwa rẹ̀ ni ọmọ sọ́ká. So Oh my God. Baba Ghana. Ah, <laughs> rejoice, rejoice. Ah, ah, have your seat. Thank you. Have your seat. Ah, ah. You are looking beautiful. Thank you. You are so beautiful. You are looking take away. Thank <laughs> you. Ṣé tí ń jẹun ni? Ah, ah oúnjẹ wo? Kò sí oúnjẹ kankan nú ilé yìí. Eh. Oúnjẹ kí lè lẹ́yìn tẹ̀. Oúnjẹ rádaràda tí. Mo bá yín gbóúnjẹ wá ni. Come again. Come again. Ó bá yín gbóúnjẹ love it. I promise. Ah. Hey, <laughs> what a darling. <laughs> oh, oh, oh, oh, oh, oh. <laughs> oh. Mm. oh yeah, grab it, grab it, grab it. Oh, oh yeah, give it, give, give it to me, give it to me, give it to me. Oh, oh, oh, oh. jàre. Rejoice you one day kill me. <laughs> I just want to die for you. <laughs> Let me die for you. Please don't die you. Uh, I ah, need your life. Uh, yeah. Surprise me. Surprise me. Surprise me. Open it. Open it for me. Surprise me. Oh! Oh! Oh! <laughs> Ah, Chelsea. Ọ̀gá wọn ní kẹ́ ẹjú this, nísìnyìí. Wọ́n ló wà very very urgent. Kill all of them ah èmi gan ò lè dáhùn rẹ̀ torí bí ẹ̀ tẹ̀sí báyìí ó ṣe ni wọ́n ń gbẹ̀mí ẹ ti ń sọ fún mi. wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ ní ìsinmi ni o. ọ̀dà mo ti gbọ́. ẹ sáà mọ̀ bó nǹkan ti ń ṣe wọ́n. màá lọ rí. ah ọlọ́run já rí láburú o ah kódà wọ́n ti bẹ́ wù kalẹ̀ o ṣòkòtò wọn ìbọn tán o. ah <laughs> yeah, oh my love my love ah. Mm. Mm, mm, mm, mm, mm. See, before, I used to say uh, Ghana jollof is better than Nigeria jollof. Mm. Now, I know. The George jollof is better than Ghana jollof. Take it. <laughs> mm, mm, mm, mm. Oh, oh. See, you are darling. Your, your hand of spoon is better, is the best. So sweet ẹ gbà mí. ṣé rẹ́dẹ̀rẹ́dẹ́ tí ẹ̀ ń ṣe ń bíbá ìníwọ̀ torí ẹ̀ ránṣẹ́ pè mí pé kí n máa sá eré bọ̀ ó fẹ́ kí n wá fojú kòkò kúkú àbí. Florence tá ń fi lẹ́tà pè ọ́. ìwọ kọ́ ló ní kọ́ pè mí wá ni. wèrè wo ló ní ìpín ẹ wẹ wú wú ìdá àkọ́ it's me sir. Ah. Ah. agbábí àká. yes sir. Eh. what's your problem. wọ́n gba chalk ni. wọ́n eh? gba chalk. So my office, not uh, VP office that you, you uh, let him mú sọ́ọ̀kì. Ó wá sínú ọ́fíìsì mi ọlọ́ọ̀fẹ́ mú sọ́ọ̀kì. Yóò dẹ̀bẹ̀rẹ̀ sí ní mú sọ́ọ̀kì ní ọ́fíìsì mi. I think your life want to be short. Abi, Agbabiaka, before I open my house, live here. Ẹ má wulẹ̀ díjú lórí bẹ́ẹ̀ díjú ní kò ń bì. Ọ̀gá ẹni ń jayé gan o. Ghana jollof rice. Ah ah, the choice. Ọgọ́gà débẹ̀ ẹ ti ń jẹ ń jẹ sẹ̀mí èbò. Eh. Florence, you see your life outside. Family matter, stay at home. School matter, stay in school. Uh, Florence, you, live here. Ìwọ kọ́ ló ní kọ́ pè mí wá ni. Who call you? Who call you here? Get out, both of you get out. Both of you, Charlie, leave this office. Get out. Eh, eh, Mr. Ma, kí ni ìwọ tó ń dúró ṣe náà? Ẹ dá mi lóhùn kí lèmi lè fẹ́ kara wọn tẹ́mi mo nílé iye mọ́tò ni. ìwọ kọ́ ló wá pè mí ni òfófó ògbẹgbà ibi ọpẹ́ ló mọ ah. wọ́n dẹ̀ ti ní ká bọ́ta nísìn kí ni wọ́n dúró ṣe. <laughs> bẹ́ẹ̀ sì bá ya wèrè gan o wọn náà jẹ́ olùmọ̀dé mọ̀ pé kọ́lọ̀ yẹn ti sáàkì. ìwọ ló mọ ọ̀rọ̀ sọ àbí ó máa tó fẹnu gbá ṣùgbọ́n ọ̀dàlẹ̀ kó lé ni ẹ́. agbábí àká ah. i will lose my respect. balẹ̀ yìí sí ọ̀gá ẹ̀ bá yé ẹni lẹ́yìn jẹ́ náà wà ní. bó Agbabiaka. Okay. That question you ask now, go ask your family at home. Get out. Again, listen. Get out. I tell you to get out. Okay. <laughs> Edu, on a serious note, woman eight seven. On a serious note, ṣé bó ṣe gbóúnjẹ wá ẹ sì jẹ? ẹ̀gá. Agbabiaka, don't let me lose my respect for you. I know I love you now. Don't let me lose my respect for you. Come on, come on, don't put your hand sorry. Oh, on my property. Sorry, Danny See, you can touch my car, you can touch everything. You can touch Florence. Don't touch with Dutch. This is my property. This is my property. Leave my office. Hmm. Ababiaka. Ebo tó nirun gan so mi ki ma. Se ro ke mi mi fo fún ọ tẹ́lẹ̀ ni. Kin tèmi ti ma fẹ́, kin tèmi ti ma fẹ́ kin. Ọ̀gá ẹ ko ri akuda ya te fẹ́. Ababiaka. Ababiaka. Ababiaka. Ababiaka. Mhm. Ṣé kí pa lọ́kàn fún ọ? ẹ̀pà ń jà yín. sọ́rí ìwọ̀nba ìgbà díẹ̀ tó kù tí ń lò nínú ọgbà yìí hmm. ń fi àyè sùọ́ ń fi àyè sùọ́ débi jẹ́ pé ọ́ fi iṣẹ́ ilẹ̀ tọ́ ọ bá fi iṣẹ́ ilẹ̀ tí wọn ò sì lé ọ fúnra ara rẹ báyìí lọ́kọ̀wé fi iṣẹ́ ilẹ̀. táǹkù yẹn fún yín tó ń tọrọ bí òṣòro náà ẹ kàn máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ń bọ́ dájú ti jà sọ̀rọ̀ ẹ dákun ná phd mélòó lẹ rí nílùú ẹ̀ gan-an tó qualify bẹ́ẹ̀ mi ti qualify èmi mà ní agbábí àkàmà ni èmi tí mò ń bọ́ bá jẹ tí mò ń bá jòyè jẹun wòyí last week kọ́ ni ìran rán mi létí ìran rán mi létí ìran rán mi létí last week èmi àti gómìnà sì jọ wà dájọ́ mu nǹkan mu. agbábí àkà ṣé gómìnà àwọn afọ́jú àbí gómìnà àwọn ọ̀bára. gómìnà louis tẹ́rí bẹ́ẹ̀ bá sọ́ra yín nìyí la o oṣù mẹ́fà tẹ́ kú tẹ́ fẹ́ lò báyìí ayé òsùn wípé ẹ wò pé kí ló dé dẹ wá kí lè wá wá bí iṣẹ́ tíṣànà tó ẹbí di principal di rẹ. agbábí àká. tẹ́rí ohun yìí máa ń ṣe fún láti jẹ́ yẹn investment ni o tí o ti rí ẹ̀mí ẹgbẹ́ mi ti fẹ́ bọ́ fàràǹdà principal àbí kí ló mọ̀ pẹ́ra rẹ yàrá rẹ ń brain. ọmọ tó wà lẹ́hùn ìsáyédà kan gbà kájọ jẹ́ èmi ọ̀wájà ayé mọ́yà wọ́n ló wá pẹ́nu mi ò nìkan bẹ́ẹ̀ ìnira lọ wá fún rẹ o. <laughs> àgbà bí àkàdìsì ti tọ́ tàǹdà ò kọ́ yìí sọ́ọ́dí tí èèyàn bá fi jùyàn lọ wọ́n lè fi jùyàn nú injú ọ̀nù débi jẹ́ pé google map ò ní ọ̀kan. Ah. <laughs> I don't want to go spiritual with you but as it's going I will go deep with you. òṣèlú èwo ni sídà àwọn àbíwọ. take care. <laughs> pírísípẹ̀ mọ̀ tí ń wọ̀ pírísípẹ̀ mọ̀ tí ń lẹ̀gbẹ̀ ṣé pírísípẹ̀ náà rèé lè báyìí wọ́n gá san jù lọ tí ìbá ṣe kóòtù kóòtù dé ẹgbẹ́ pé yìnbọn nínú àpò ló ṣe báyìí bá ṣe náà pẹ̀lú ẹ̀ ayé oṣù ọ wọ́n béèrè pé ọkùnrin tó ọgbà yóò sùkúrù kọjá yóò ló jìjì ni. rárá rẹ̀ dáwọ̀ ìgbà wo lẹ máa yí wa padà. bàbá Ghana. ìyá ń Ghana ń gbọ́. ọ̀rọ̀ pàtàkì kan wà tí mo fẹ́ bá yín sọ ṣé mọ̀ pé inú ilé fámìlì náà ni ẹ fẹ́ mi sí lájọṣe marriage sí ibẹ̀ náà la dẹ̀ bí gbogbo àwọn ọmọ wa pátápátá sí ṣó wá dáa ó tún jẹ́ inú ilé ìbákan náà lẹ́tún máa rìtáyà sí ládé tó máa ṣe máa gbé bẹ́ẹ̀. ọlọ́run ò ní jẹ́. àmín ẹ jọ kí ni plans yín fún site yín tí a nílẹ̀ láti tètè bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀ Mm, ọ̀rọ̀ tó yí ọbẹ̀ rẹ̀ n fẹ́ sọ fẹ́ni kankan tẹ́lẹ̀ mo fẹ́ fi sọpráìsì yín ni ah, àmọ́ bó ṣe wá béèrè yín sọ fún ọ mo ní owó tí ń dá ní cooperative owó pẹ́ńsàn mi sì ni tí mo fẹ́ gbà tí n bá pa méjèèjì pọ̀ yóò tó ṣe nǹkan kódà yóò parí nǹkan lérí ilẹ̀ ọ̀hún. àdúpẹ́ àdúpẹ́ ẹ ó dáná bí èló lẹ rò pé a lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nísìn nígbà tẹ bá ti ẹ̀dẹ̀ wá di pé ẹ rìtáyà nǹkan ẹ bá wá gbà o àti cooperative iṣẹ́ ó kàn tún máa lọ bí abábà dé ni. Ah, tá a bá bẹ̀rẹ̀ nǹkan ní èdè ilẹ̀ ọ̀hún báyìí o hmm. a fẹ́ máa nídìí tó bóyá bíi two hundred eh, thousand. Oh, two hundred thousand. yes. ẹ ṣú ọ kò jù báyìí náà lọ. Eh, foundation lásán ni o. Ah, ó dàbà <laughs> inú mi dùn èmi náà wá ní kí n sọ fún yín ni pé mò ń dá owó kan jọ ó tó bí ìgbà tí ẹ bá sẹ́yìn owó yẹn dẹ̀ ti tó kó báyìí tá a bá dẹ̀ lè fi bí owó yẹn bẹ̀rẹ̀ ní ìsìn kọ́. ṣé bíi five thousand àbí ten thousand àbí fifty thousand lórí ọmọ fi ń kọ́lé. Ah, eh, ẹ gbà mí ṣé wọn ti ẹ̀ wá kọ́lé níran mi rí rárá lè sọ ẹ bíi èèlò ni owó tó ń sọ. Eh, bíi five hundred thousand. Ẹ ń kọ̀, come again. Five hundred thousand. <laughs> Bẹ́ẹ̀ni. Five hundred thousand. Eh. Florence. Huh? Florence. Mom down. My Florence. Mm-hmm. That's me. My Florence. That's me obìnrin téèyàn fi ń tọrọ obìnrin ni ọ ẹn tó bá rí rúbẹ tó bá rí pé òun ò rí èèyàn à ó tọ òun ò tún rí èèyàn gidi mọ́ táyé ẹ̀ parẹ́ sọ̀rọ̀ pé gbà tí ààfin court when we are cutting mm. ẹ̀ tó bíi méje lọ́wọ́ mi mm, àmọ́ nínú gbogbo wọn kò sí èyí tó fi wà tó fi wà jùlọ ọníwà ọlẹ́wà mm. ọlọ́run tó wá dọ̀ ọ̀tán my friends. Mm -hmm my florence my hmm? florence my florence ah, ah ọgbàdùn mi hmm, hmm. ọjẹrẹ mi ah, sórí owó yìí sọ ti wà lọ́wọ́ rẹ báyìí. ẹ ó wà lọ́wọ́ ẹni tá à ń dájọ́ sí lọ́wọ́ tẹ́ ẹ bá ti ní kí n lọ gbà wá màá lọ gbà wá. bẹ́ẹ̀ lọ́wọ́ alájọ. ó gbà lọ́wọ́ alájọ. Ah, owó tó yẹ kó ti tètè gbà àwọn alájọ máa ń kú ni ẹ̀mí alájọ ègún bílẹ̀ ọ̀la bá ti mọ́ báyìí máa lọ gbà èmi náà làjọ kàn mo ah. kàn ní kí n kọ́kọ́ béèrè bo ni iṣẹ́ dé dúró kọ́mọ̀dípà kan máa gbowó àníírí nǹkan gidi fi ṣe ni. ṣé mo lè lọ a lè mo lè sìn ọ lọlé alájọ lálẹ́ ká lọ lè gbà kí lọlá tó mọ. bàbá Ghana torí Ọlọ́run tá a bá lọ gbowó lálẹ́ tó lọ dá wa lọ́nà tó ń gbowó lọ́wọ́ wa ìṣẹ́jú mélòó ni ilẹ̀ fi máa mọ́ nísìn tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ làbáyé ẹ ò máa lọ gbà. ọ̀dà bẹ́ẹ̀ sùn ọ̀dọ̀ mi má wulẹ̀ lọ sùn yàrá rẹ̀ tá fi tètè jí lọ gbà ó. àní tètè jìde ńlẹ̀ tí n bá sùn bí wọ́n náà mọ̀ o mo mọ̀ ọ́ o mo mọ̀ ọ́ o títí dilẹ̀ mọ́ ni o mo mọ̀ ẹ́ o. sọ̀dọ̀ mi. jẹ́ kí n lọ sùn yàrá. come here come here come here. o bẹ̀rẹ̀ o. come here come here come here come here my play play my play play my play play. come here come here come here come here come here come here come here come here come here come here come here come here. Come here, come here, come here, come here, come here. My play, play, my play, play. Bang bang gana, yeah, yeah, yeah, yeah. Jaga jaga, jaga jaga. Babang garang, garang, garang. àkàrà. Nlo ti bá ní o, nlo ti bá ní o. Ah, àbórí. Kọ́lá nǹkan ṣàánú wa sọ wípé gbọ̀ngàn àjọyọ̀ ọjọ́ ni. Ah, ah. Ah. ẹ ti ń jẹun lọ ní ẹ̀tẹ̀ dúró mo ti bomi iṣan ó wà. gbẹ náà ni owó ìyàwó náà jọ ìwà jọ ìwà jọ ìwà. arákùnrin òkúra mi ò. ẹ má ṣe yọnu. arákùnrin ò. ọlọ́run ló tẹ̀ mọ́ orú òde tẹ́ ẹ lọ yìí. tó ṣe wípé gbogbo kúlà ló kún abẹ́ẹ̀ ni bí wọ́n ti gé chicken bí orí àbíkú. èyí ò gẹ́ mo fi láàgìrà ṣe o. ẹ dákun ṣé kúlà àwọn onínáwó lẹ dédé gbé ní ọ̀hún ni lẹ kó gbogbo oúnjẹ àti drinks hmm. ilẹ̀ ń kó bọ̀ lé ni àbí bò ló ti jẹ́. sórí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ ọ̀rọ̀ bíi náà pọ̀ hmm. tí eh, wọ́n ní ọ̀rọ̀ tó bá gba ìjókòó àìdúró sọ ya wàá fìbà kàlẹ́ sí. <laughs> ẹ̀wọ̀n tẹ bá fẹ́ sọ ní kẹsàn-án. àní òfì kalẹ̀ sí à. wà á máa bínú ọlọ́ọ̀lọ́ mi. ìwọ wo sórí ìwọ la fi gbogbo sórí eléyìí sórí bó ṣe tu ẹ̀ ìwọ la fi sí. àti ìtì ìfẹ́ tó bẹ́ẹ̀ náà hmm. lóòótọ́ ọlọ́run jogún ìta wí iná hmm. ṣùgbọ́n ìtì ìfẹ́ tó ń tẹ́ bá fẹ́ sọ ní kẹsàn-án. ọ̀dà àbí. bá ní bá náà ní. Hmm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ mm. alhamdulilayi mm. ní agbára ọlọ́run wọn nífẹ̀ẹ́ lomi ṣe wá. àmín àmín àmín. Mm. àjọ àjọṣepọ̀ wa kò ní bàjẹ́. àmín àmín àmín. sórí pé ọmọbìnrin yìí èèyàn gidi ni. èèyàn ni o obìnrin gidi ìyàgánná èèyàn ni o. obìnrin tàbí tàbí sọ pé obìnrin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yóò dáa fún ọ wàá sórí rẹ. àmín. sọ ma pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rẹ́ mi ní pé ó ti rẹ̀ ọ́. bẹ́ẹ̀ni ó lágbà ti ṣubú rẹ̀ ọ́. ó ní àgbà ti dé yes ó ah. sọ O ní pé òwò náà tiẹ̀ ní àgbà ti dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nítorí náà a ní ìrànlọ́wọ́ olùrànlọ́wọ́ nínú ilé. ẹni tí ì wá. Hmm, hmm. olùrànlọ́wọ́ tí ó máa bá ọ ṣe gbá ṣe àwo sọmọ pé abájọ kóra wa papọ̀ ní ẹ̀ ni ó dáa. Hmm. Eh. ní gbogbo àti gbogbo ẹ̀ wípé ibẹ̀ la ti ń bọ̀. bẹ́ẹ̀ sórí hmm. ọkùnrin yìí nífẹ̀ẹ́ gan ni o. Hmm tó bá rí n tó gbélé ọ. ẹ dúró ṣé kìí ṣe pé ẹ dọ́gbọ́n lọ ṣèdáná fún ọmọ mi lẹ́yìn mi. ìyàbá ah! <laughs> gbọ́dọ̀ sí. omi ni lálẹ́ àwúrẹ́. ẹ lọ ṣèdáná ọmọ tí mo bí lẹ́yìn mi ẹ sọ fún mi. ẹ̀rọ ti ẹ kọ́ síta wá ni. ẹni tí ó máa ràn ẹ́ lọ́wọ́ làwọn dáná ẹ. ẹnìkejì tiẹ̀. Mm. ẹnikẹ́ni tí wọ́n bá nípa ni. òun lẹ́nìkejì rẹ̀. olùrànlọ́wọ́ rẹ̀. olùrànlọ́wọ́ ni olùrànlọ́wọ́ rẹ̀ náà lọ sí. tọ́ bá hmm. sì rí ọmọ òun ah. ọlọ́run gbọ́ àfi bí ẹ̀mí ègbó. Ah, ah. lọ́pọ̀ fò ọmọ dáadáa ni. Eh, eh, eh, hmm. èèyàn lọkùnrin ó nífẹ̀ẹ́ rẹ̀ o. yàrá àwọn náà wàá jókòó kọ wá bá wa. màdé ṣẹyìn náà òun náà ní ìsín o nǹkan tó tiẹ̀ fa gbogbo eléyìí ni wípé oyún ti wọ̀. bẹ́ẹ̀ ni ohun tá à ń sọ oyún ti wà ó ti lóyún ó ti lóyún ti wà bẹ́ẹ̀ so ó ti lóyún. Ọlọ́run já gbóhùn ìyá ká gbóhùn ọmọ lókun. àmì àmì àmì àmì. kọtí ẹ bínú èèyàn lóbìnrin. mo sọ fún ọ àbí mi ṣe bí àbí mi ò sọ fún ọ. bẹ́ẹ̀ ni àbí mi ò sọ fún ọ náà pé. kàǹgánà ló náà sọ́jú pàkó pàkó tó ti rí tí pọ̀ lẹ́rù nísìnyí. ẹ má dá lóhùn. hello. ọ̀yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wálé ẹ̀yin ẹ máa bọ̀ wálé ti yí ẹ̀yẹ sá bọ̀ kò sí wàhálà àyẹ̀mọ́sán ọmọ tí kò ní sí wàhálà kò ní sí wàhálà lágbára náà <laughs> eh, kò sí wàhálà kò sí wàhálà rárá. Ah. kẹ́ni kí ló ti rí ohun tó o mọ̀ jẹ ló pa ẹ́ ní ìwọ ìwọ lọ fẹ́ yàwó lé mi ó tún ti lóyún àwa wító ẹ tún kóra yín lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ ṣèdáná àdúrà owó yẹn lẹ lọ ná níbi ìdáná ìwọ òpònú burúkú yìí o ti jẹ poison ó yá kó o palẹ̀ ẹrù ẹ mọ́ àkútúkú ẹ lọ́nà ọ̀run ẹ ó yá yáyá o ti o ti jẹ́ yó ọlọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ àbáláàrú ta ló kó ẹ ìwọ nínú ilé tá a jọ wà yìí bàbá tó bá tún dọwọ́ yẹn sí bá gbá ọwọ́ ẹ. banggana yeah yeah yeah yeah yeah Principal Valentana Principal by yeah yeah yeah Kati kati kati kati Jagwa jagwa jagwa jagwa Babangana Gana Gana Sarah.